sallallahu alayhi wa sallam fawajaditu qiyamahu farokiatahu fa'tidalahu ba'da ruku'ihi fasajdatahu fajalisatahu bayna sagidataini fasajidatahu fajalisatahu ma bayna taslim walinsiraf qariban mina sawa. látọ̀dọ̀ bàrá ọmọ azib ó sọ pé rọmọktu sọláàtà ma'a muhammadin sallallahu alayhi wa sallam. mo wo irun ànábì mo wò ó mo stọ́dí ẹ̀ bí ṣe máa kí fáwọn àjárùtù kìyà máa wù mo wá rí ìdúró rẹ̀ lórí irun fárọ̀kì àtàwù fárọ̀kì àtàwù àti ìdáwọ́tẹ orúkún rẹ̀ lórí irun. fàìntìdáàláhù bá dàrúkú ìhí àti ìdúrótọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú òórùkú tán ìdúró rẹ̀ làkọ́kọ́ ìrùkú rẹ̀ nìkejì tí mo wòye sí ìkú òórùkú rẹ̀ nàró ìtìdáàlù bá dàrúkú ìhí ìdúrótọ́ rẹ̀ lẹ́yìn ìrùkú rẹ̀ ó di kẹta fàṣàgìdátàwù ìforíkanlẹ̀ rẹ̀ àwọn gbogbo ibùsọ̀run ló ń kà yẹn o àwọn ibùsọ̀run ibùsọ̀ àkọ́kọ́ ìnàró ibùsọ̀ kejì ìrùkú ibùsọ̀ kẹta ìnàró lẹ́yìn ìrùkú ibùsọ̀ kẹrin ìforíkanlẹ̀ ibùsọ̀ karùn-ún fàjàlísátàwù bẹ́ẹ̀ náà ṣàgìdátàyìnì ìjókòó rẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì ibùsọ̀ kan náà nìyẹn náà àbí fàṣàgìdátà hu ìforíkalẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó jókòó láàrin ìforíkalẹ̀ ibùsọ̀ kan náà tún nìyẹn náà lọ́tọ̀ fàjàlísátà hu máa báyìí na tẹ̀sílì àti ìjókòó rẹ̀ láàrin sí sálámà ìjókòó láàrin sálámà nígbà tó fẹ́ sálámà ìjókòó rẹ̀ wọlì sírọ́ọ̀f àti píparí ìrun rẹ̀ ìparí ìrun rẹ̀. tó ti kírun tán táìmù tó máa lò lẹ́yìn sálámà kó tó dìde kúrò níbi tó ti kírun ní insiraf ok ẹ̀wọ̀n tí sàbẹ̀ tó stọ́dì kírun rẹ̀ ẹni táìmù tó fi rùkú èjì táìmù tó fi wà ní nàró lẹ́yìn rùkú ẹ̀ta táìmù tó fi forí kanlẹ̀ ẹ̀rin. táìmù tí ó fi jókòó lẹ́yìn ìforíkanlẹ̀ àkọ́kọ́ àrùn táìmù tó fi forí lẹ̀ nígbà kejì ẹ̀fà lẹ́yìn yẹn ìyẹn fún rákà kọ̀ọ̀kan ọ̀sọ̀dì ẹ̀ nígbà tó wá di kó wá kí rákà méjì kárí tán táìmù tó fi jókòó fún sísálámà. Si àti táìmù tó lò lẹ́yìn ìgbà tó jókòó tán ó ní mo wò ó rọ̀mọ́kútù mo wò ó láti sọ́dí ẹ̀ mo wá rí i ní rírí kan tá a pè ní kọ̀ríbán mínàsáwà kọ̀ríbán mínàsáwà approximately the same approximately equal mo rí gbogbo àwọn iṣẹ́ tó ṣe yẹn pé ó súnmọ́ra wọn ní time ọ̀kan oògùn gbọ́nà gbọ́nà kíkan wá ṣe ṣókí ṣókí oh ìyẹn gẹ́ẹ̀sì ti sàbẹ̀ yìí gẹ́ẹ̀sì o ọ̀kan oògùn gbọ́nà gbọ́nà kíkan wá ṣe mọ́ńpé mọ́ńpé. gbogbo gbogbo ibùsọ̀ irun yẹn gbogbo ẹ̀ kò dúra wọn lọ ní jíjù tá a fura sí kò sì kéré síra wọn ní kíkéré kan tá a fura sí ìyẹn ni pé ìnàrú ẹ̀ ìrùkú rẹ̀ ìkú orúkú rẹ̀ ìforíkanlẹ̀ rẹ̀ ìjókòó rẹ̀ gbogbo ẹ̀ pátápátá approximately the same. bíi tó bá lò bíi five minutes ìmí máa kú sí four minutes ìmí máa kú sí three minutes kò sí kan tó jẹ́ ten minutes káwárí kan ní one minute gbogbo ẹ̀ súnmọ́ra wọn lọ ó súnmọ́ra wọn lọ ó súnmọ́ra wọn lọ ó súnmọ́ra wọn lọ ìròyìn irun kíkà níbí nu tó túmọ̀ sí pé ọjọ́ tàníbi bá fẹ́ lo súrà tó gùn bó se pẹ́ lórí ìnáró òun bẹ́ẹ̀ ló ṣe pẹ́ rùkù. kọ̀ríban minasawa approximately táìmù wọn máa ṣe kí ni asúnmọ́ra wọn táìmù tí ó fi lò lórí ibùsọ̀ kọ̀ọ̀kan ó máa súnmọ́ra wọn kìí ṣe ìwọ̀n tó ga sí pé ọkàn kírun tó ga sí pé gbogbo rẹ̀ yóò jura wọn lọ níjùkújù. ẹlòmíì ìforíkanlẹ̀ ni máa ń gùn jù ìforíkanlẹ̀ tó láti yóò wá pẹ́ kọ́ni kése òfin jọ bánẹ́bí ṣe máa kírun àwọn ibùsọ̀ ibùsọ̀ irun rẹ yóò ṣe kí ni yóò fẹ́ dọ́gba kọ̀rí bán mínà sàwà wọn ò ní sàwà wọn ní kọ̀rí ìbàn ó gbọ́dọ̀ approximately ó gbọ́dọ̀ súnmọ́ra wọn ó gbọ́dọ̀ súnmọ́ra wọn ìkan gbọ́dọ̀ gun gbọ̀nàgbọ̀nà kíkan wá ntí sọ àbáyàn ntí sọ àbáyàn tó ń sọ fún wa nìyẹn o ó tún wá nínú àdìs ninety eight ẹ̀jẹ̀ àtúnkà anilibarọ́ rọ́díyàlọ́hu kọ́ọ́lù. كان ركوع النبي صلى الله عليه وسلم وسجوده وبين سجدتين وإذا رفع رأسه من الركوع ما خلا القيامة والقعود قريبا من السواء látọ̀dọ̀ bàrọ́ àdìs 98 eight là ń kà lọ́wọ́ o àdìs ninety eight wọ́n sọ pé kánà rukú nàbí sallallahu alayhi wa sallam ìdáwọ́ tẹ orúkún ànábì wàsùjúdù àti ìforíkanlẹ̀ rẹ̀ wà bẹ́ẹ̀ náà sàgìdàtẹ́yìn àti ohun tó wà láàrin ìforíkanlẹ̀ méjèèjì wá ìdá rọ́fà ara sáwọ́mìnà rukú àti nígbà tó bá gbé orí rẹ̀ kúrò níbi ìdáwọ́ tẹ orúkún máa kàlá alikiyam yàtọ̀ sí ìdúró kéwù wàlìkùnrùd àti ìjókòó àtàyà yàtọ̀ sí méjèèjì yẹn o kọ̀ríban mina sàwà wọ́n súnmọ́ra wọn lákòókò ìrùkù rẹ̀ ìsùjúùdù ẹ̀ ìjókòó láàrin àtàyà láàrin ìforíkalẹ̀ méjèèjì àti ìgboríkò ní rùkù tá a bá ti yọ alikiyam walikuhud makala alikiyam walikuhud tá a bá ti yọ ìnáró rẹ̀ ìnáró kéwú walikuhud àti ìjókòsí àtàyà méjèèjì yẹn tá a bá yọ wọ́n sọ́tọ̀ àwọn yòókù sẹ́ wọ́n máa ṣe kí o wọ́n máa súnmọ́ ara wọn agasi wípé àdìsí ẹlẹ́ẹ̀kejì ó ti tan ìmọ́lẹ̀ sí àdìsí alákọ̀ọ́kọ́ sí wípé ìnáró wa fún kíkéwú àti ìṣe àtáyà wa àsìkò méjèèjì àwọn lè gùn ju gbogbo àsìkò ibùsọ̀ yòókù lọ lórí ìrun àwọn ibùsọ̀ yòókù ní àsìkò tá a rùkù àsìkò tá a kó orúkù àsìkò tá a foríkanlẹ̀ àsìkò ìjókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì káwọn àsìkò wọ̀nyẹn kí wọ́n approximate ara wọn kí wọ́n súnmọ́ra wọn dáadáa hadith ninety nine hadith ninety nine ani anas radiyallahu anhu qal inni la alu an usalli bikum kama ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam يصلي بنا قال ثابت كان أنس يصنع شيئا لم أركم تصنعونه كان إذا رفع رأسه من الركوع قام حتى يقول لقائل kọ̀ọ̀dì náà sì yà hata yakula likọ́hìn kọ̀ọ̀dì náà sì yà láti ọ̀dọ̀ Anas hadis 99 inú tírà umuda al-akam láti ọ̀dọ̀ Anas kí Allah yọ́nú sí ọ sọ pé ìní dájúdájú èmi láàálù. èmi ò ní géwọ́ kúrú aniusọ́líyàbì kún láti kírun fún yín kàmárọ̀ àìtù nàbíyà sallallahu alayhi wa sallam ìsọ́lì bínà gẹ́gẹ́ bí mo ṣe rí ànábì tí ó ń kírun fún wa màá kí bánábì ṣe máa ń kí mi ò ní géwọ́ kúrú o kọ́lá sábìtùn sábìtù wa sọ pé kánà ánà sún anasu o yesu n'awu sie an ọ ma segin nị ka lam aro kum tẹsana ụ n'awu emi ọ bụ ali anyị ka ị ma si bẹ anasu ma segin nị ka emi ọ ri anyị ka ya ma segin nị ka ị ma si bẹ ka a na ị ndọrọ ọfa ọrụ anasu tọba n'agbalị oruku, oluku tọba n'agbalị ụka yóò wà lórí ìnàró àtàyẹ̀kú lànìkan ìlú títí tí ó ń sọ̀rọ̀ kan tí ó fi sọ pé kọ̀dínà síyà eléyìí mọ̀ ti gbàgbé kóhun kí òun lọ́wọ́ wà báyìí náà sagidatayini láàrin ìforíkalẹ̀ méjèèjì yóò jókòó kalẹ̀ ńbẹ̀ àtàyẹ̀kú lálẹ́ kọ́ìl títí òǹsọ̀rọ̀ kan fi sọ pé kọ́dínẹ́sìyà à eléyìí mọ̀ ti gbàgbé kó ń wà lórí irun èèyàn ni pé Anas ibùnú Malik tó ń kírun fún wọn tiẹ̀ tó kú orúkú kì í kánjú a máa pẹ́ débi pé ẹlòmíì yóò sọ pé a. ẹni mà ti kírun ẹni yóò ọmọ ti gbàgbé pé orí irun ló mọ̀ wá ọmọ lẹ́yìn ìgbà tí ọmọ yẹn kó látara pípẹ́ tó máa ń pẹ́ bákan náà tó bá forí kanlẹ̀ àkọ́kọ́ yóò jókòó débi pé á jókòó débi pé ẹni tó dún kán lẹ́ni tí ó sọ̀rọ̀ ẹni tó dún kán yóò fẹ́ sọ pé à èyí mà ti gbàgbé kóun mọ̀ ń kírun so ohun tí wọ́n fẹ́ kọ́ wa mẹ̀ ni wípé táyé kánjú tá a bá kó orúkú tá a fẹ́ lọ sórí ìforíkanlẹ̀ káyé kánjú lórí ìnáró yẹn bákan náà káyé kánjú láàrin ìforíkanlẹ̀ méjèèjì káyé kánjú ń bẹ. Addis hundred ibẹ̀ la máa dúró sí ní òní Addis hundred. عن أنس بن مالك رضي الله عنه قال ما صليت وراء إمام قط أخف صلاة ولا أتم من النبي صلى الله عليه وسلم وإن كان làyẹ́símáwù bùká àsàbíyìn fàyòkáfífù màkáfàtà àǹtúftánàwùmùhù adis ọ́ndrẹ́dì nínú tíra umuda al-ahkam kí ni totality adis wà nínú umuda ẹ sáré wo define the last hadith bẹ́ẹ̀ hadith kí ni the last four seventy three over four hundred so tó túmọ̀ sí pé a ti fẹ́ wọ ìlàrin àbí ìtumọ̀ nìyẹn o a ti fẹ́ wọ ìlàrin aláwùjá parí ẹ̀ láyé àtàlàáfíà àní anas ibùnú malik látọ̀dọ̀ anas ọmọ malik kí aláwọ̀ yọ́nú sí ọ sọ pé má sọ láìtù wàrọ̀ àìmáàmí kọ́tùn anas ọmọ malik ó ní èmi ò kírun rí lẹ́yìn ìmáàmù kan àkáfà sọ̀láátàn tí ó ṣe ìrun ẹ̀ ní fífúyẹ́ jùlọ wàlá àtàmà tí ìrun ẹ̀ sì pé pérépéré jùlọ mẹ́nà nàbí yìí tó tó ànábìwá Muhammad ìyẹn ni pé tá a bá fẹ́ wo ìrun ànábìwá Muhammad ní ti ká ṣe ní fífúyẹ́ ọmọ ìrun ṣe ní fífúyẹ́ ìwà ṣe ní fífúyẹ́ yẹn kò túmọ̀ sí pé kò ní pé ìwọ ìnàró kò ní pé ìwọ rùkú kò ní pé ìwọ ìdìdekò rùkú ìnàró padà lẹ́yìn rùkú kò túmọ̀ sí pé kò ní pé ìwọ ìforíkanlẹ̀ àti ìjókòó láàrin ìforíkanlẹ̀ tó ti bó ṣe já sí pé ìrun ànẹ́bì mọ́ ọmọ ń ṣe ní fífúyẹ́ ọmọ ń ṣe fífúyẹ́ tó ti bẹ́ẹ̀ náà ìrun ẹ̀yìn ma péye jùlọ. kódà wàyí ń a máa gbẹ́ ẹkún ọmọ kékeré. lórí irun fàyùká fífù yóò tún wá ṣe irun yẹn ní fífúyẹ́ mọ̀káfàtàn àǹtúftánà umuwu ní ti ìbẹ̀rù pé kí wọ́n má ṣe kó ìfòòró bá ìyá rẹ̀ nígbà tí bá ń kírun fún wọn lọ́wọ́ nínú mọ́ṣáláṣí tóbìnrin sì wá kírun tóbìnrin tó wá kírun tó gbé ọmọ òpóǹlò lọ́wọ́ tọmọ wá ń sunkún lórí irun ànábì ò tún wá ṣe irun yẹn ní fífúyẹ́ nítorí kí wọ́n má bàa kó ìfòòró bá ìyá rẹ̀ nípa pé tíjà bá ti ń gbọ́ ẹkún ọmọ lórí irun ìfòòró máa dé báyà ọkàn rẹ̀ ò ní papọ̀ lórí irun ànábì ọ̀wà ṣe irun yẹn ní fífúyẹ́ dáadáa tí ó fi gá sí pé ìyá rẹ̀ yóò tètè àtẹ́ǹdì sí ọmọ tó ń sunkún. Anas ibn Malik ó ní èmi ò kírun lẹ́yìn ìmáàmù kan rí tí ó ṣe ìrun ní fífúyẹ́ jùlọ tí ó sì kí i pé pérépéré jùlọ tó tó ti ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ pàtàkì nìyẹn fún wa wípé ànẹ́bì sallallahu alayhi wa sallam kì í fi ìrun rẹ̀ kó bá àwọn èèyàn kì í fi ìrun rẹ̀ kì í fi kó bá àwọn èèyàn kì í fi dá wọn lágara wọ́n máa ń kí ní ìwọ̀ntún ìwọ̀nsì ìwọ̀ntún ìwọ̀nsì. aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ẹ jẹ́ ká dúró ń bẹ̀yẹn ọ̀hún.